ẹ sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò ní lè wá sí mítìn yẹn lọ́la hmm, tí wọ́n bá ti débẹ̀ ìwọ hold fort ẹ tó bá ṣe é ṣe o mo sì lè báyìí bẹ̀tí mi ò bá ti wá just take charge ẹ àríra lọ́la àríra lọ́la ó ṣe right. Mm. Ah. <laughs> má jẹ́ kó yẹ ẹ lẹ́nu ẹni tó jẹ pọ̀nmọ́ sùn tí màálù wa ń lé kiri lójú oorun ó yẹ kó ti yé wípé aláwọ̀ ṣetán láti gbàwọ̀ ẹ̀ ni ah, ẹ wo èmi ò jẹ pọ̀nmọ́ màálù kankan ò dẹ̀ lé mi kí ló fẹ́ da èmi pẹ̀lú aláwọ̀ pọ̀ ó dẹ̀ ń pa mí lẹ́rìn ẹni tó ti ta ẹ̀wà rí tó tún wá ń ta kéńgbé ó mọ orú irọ́ tí eléré lè pa. wò ó ara lásán nìwọ ẹ̀mí làwa kí ni ara lè ṣe láìsí ẹ̀mí àbò ń ṣe ẹ́ ní kàyéfì wípé ẹ̀mí lè pé méjì ó dáa kí ló dé tí ìwà burúkú ó ṣe yàtọ̀ sí wa rere. ah ah. wà. omi mi ò fomi ìgbà wo ni mo ní kó gbómi wá. ẹ ẹ pè omi. ìgbà wo ni mo ní kó gbómi fún mi máa lọ mi ò ní ìdó mi á mo ní kó jáde máa lọ mi ò fomi. Amen. fi yẹn lè jàre nǹkan tó ti ń ṣe ni um, ká ẹ̀ tó wà lọ́jọ́ mechanic i'm worried. Ah, babe ọ̀rọ̀ mọ́tò yẹn i have to be honest with you like, i'm tired láti gbàgbé tẹ̀ ti wà lọ́dọ̀ mechanic tí ó bá ní fẹ́pọ̀n bàjẹ́ ní aniradé tó bàjẹ́ lọ́la. i don't even know where to start from mechanic náà wọ́n kàn fi mi ṣe jẹun jẹun. kò mọ nothing i just don't understand. So, àwọn mechanics ṣá torí ẹ̀ gan ni dáàdi mi ò ṣe kí n jẹ́ kí any our person fọwọ́ kan mọ́tò wọn because most of them ẹnu nìkan ló ní. ọmọ inú ni bọ̀bí lè ní o you know wetin this guy tell me that day if i give am can you tell me say he get phd in mechanics and all that i swear to god and the craziest thing wey o mọ nothing owó tó tiẹ̀ tó fún mi ilé ni máa fi wà ní normal level ohun tó kò fún mi pé kó bá mi tó ṣe mọ́tò but despite nothing. are you serious babe, let's just leave that kind I just, you know, badly I want this. I want mm. so bad. Stop I'm serious. Like, I really want to be with you. No. Jerry won't be on me. Hmm? You know <laughs> leave it alone. You've started. Leave me alone. Don't start what you're hmm? not finished. start <laughs> <laughs> Hello? She okay yeah yeah Eh, ò dé máa bọ̀ lókè náà okay I'll join you soon. What's happen now. Uh? ah babe jọ wá fún mi ten minutes kí n lọ bá Bínta to Tóyọ̀sí wọ́n wà ń tàn. orí mi yẹn ṣe ń jó. àwọn ẹni tí wọ́n ń o bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ah ah ọ̀gá. Ah. ọ̀gá ilé ètò ilé ìjáde ibo lẹ́nu ọ̀tẹ̀ wà wọ̀ṣọ báyìí. àwọn fọ́ ni ṣé ká dress bí ọmọ ọ̀dọ́ ni. ó yà mí lẹ́nu o. ó ga o ilé ètò pẹ́ jáde yìí ṣé kò ń ṣe pé à ń disturb ẹ̀. Ah, ah, kí ló mú un. Bọ́sọ́lá Bọ́sọ́lá. má tẹ̀ fata sí o. tí ah. a tèké pàṣọ́nà ni bébìrì la jọ ń ṣe. mo ti ẹ̀ láì bọ́mṣọ̀ tó jù yìí ọwọ́ mi ló mú. Eh, anyway ṣó ti ń pípẹ́ fún school pass wa òun la wá bá ẹ sọ. ṣé mo sọ fún mi pé mi lè rí dájú lè jẹun lọ àbí kí ni mo fẹ́ sọ fún un òun ò lè jẹ́ ń lọ sí night club ká ní pé school tiẹ̀ ti resume ó máa easy for me but right now I don't think I can go. ó dé beg gbọ́n ìsọ náà after all yẹn understand àmọ́ bó ṣe máa bá dàdí sọ náà wọn pé wọ́n ọmọ ọmọ mi nìyẹn wọn á gbé fọ́màtì ẹ̀ kárí abí. tóyọ̀sí àǹtí mi gangan kọ́ ni wàhálà dáàdì mi gangan ni problem ẹ yẹn ò lè ẹ jẹ́ kí gbogbo wa lọ bá dáàdì àárẹ̀ bá wọn sọ popsi náà slay kékeré àwọn náà ṣe slay king ah and the party will be fun o ó máa wà okay babe. With the shop being my work. my work now. Okay, in that case máa pè yín ṣe ti gbọ́. orí àpò wa ni o tó ra mọ tiẹ̀ ó ti gbọ́ náà. láti dòpò ti kí ní ìsìn. Hmm, kí ni o oh, bébè. kí ni. <laughs> ṣé o ní ṣe wá lálejò ni. kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu hmm, èmi fẹ́ baileys. baileys kọ baileys ni wọ́n ti fọ́ sí ṣe é wọ́n má dá eh, babes bá mi wá chicken àti noodles jẹ́ kó dry dada. kó wá bá mi dice àwọn chicken yẹn. ọ̀ọ́ ah, ah. òfò ni kò ń ṣe nǹkan tí mo bá fẹ́ ni màá sọ ni jọ ọmọ mi baileys ni mo fẹ́. àtiwọ́ tó fẹ́ mu baileys àtiwọ́ tó fẹ́ jẹ chicken tẹ́ bá ti ṣètò ẹ kóra ẹ kúrò nílé ọkọ mi torí bí mi ṣe wà bá mi fẹ́ lọ bọ́kọ mi. ó ga jù àwa náà wà ká wá láàyè tẹ́lẹ̀. bíis já máa lọ ilé tó ń lọ. babe I'm very sorry. Eh? kí ló ṣẹlẹ̀. nothing nothing nothing like mo ní emergency ó dẹ̀ wà very very very important but just one hour but wàá ṣe nǹkan fún mi do you know bed. Just light, sleep, do for one hour. You see me right now, okay? Just chill, okay? ìjáde tí bọ̀bọ̀ ìjáde ó mú fura dání o pẹ̀lú stage tá a ti dé yìí inú ìdáwáyé jáyé jáde. Mmm. kó má lọ jẹ́ pé obìnrin mi ni bọ̀bọ́ ìfẹ́ lọ bá wọn jà okay. Yeah, you're right. Alright, ah, no problem. We'll talk to you later, okay? Alright. Um, guy. But I asked you to call Banti. I've called him already. but dẹ̀ wá sọ pé ó máa tó join wa bíbá. That's good. Um, Jaye, you have to perfect your uncompleted mission within 24 hours. Ǹjẹ́ wọ́n ti ẹ̀ mọ̀ wípé tí èèyàn ò bá fi abẹ gé nǹkan, ó ṣeé ṣe kí abẹ yẹn padà gé yàn tó bá ti mọ ti safe then work by the timer. today. but money suggestion call. okay. but you can start from here now. how. ṣé bá níjù kan bíbá ẹ kó dẹ̀ fi yẹn bẹ̀rẹ̀ now. ọmọ tó bá máa já ṣàmù lágbàá ni kékeré ló máa máa ti shamu. Shamu shamu. ṣàmù ah that's true then go ahead. like seriously. síbi kankan tó fẹ́ sá lọ tọ́wọ́ àwọn owó náà bá ẹ̀ ṣó ti rí nsìn no matter how rough the jungle is zebra lines can never be raised mo sọ fún ẹ wípé kò ṣọ́ra kò yẹ jọ́ dalẹ̀ bọ́ ò fẹ́ gbọ́ náà kò síbẹ̀ you better make you stop am if you talk again i go you dey mad you chop wish you wan make ogun kill you. Mm no vex we go go kill you now sef no wahala now ìwọ yí ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ òkè ń pẹ́ láyé o ìwọ máa wọ̀ rí look here nobody do share with me and kill away with it tẹ́mi bá ní kí mi forgive ẹ àwọn èèyàn mi ò forgive ẹ. <laughs> because there is no forgiveness in the book of the Zanga. You can jog it. Jai, delete him. May his soul rest in perfect peace. Amen. Um, Edda. Uh, Okuta Asin báwo lẹsẹ̀ ṣe ní síta. matter wey dem bring come for temple dem no dey bury am for temple this thing dey pack. pack. ọjọ́ ọmọdé múlẹ̀ nírọ́jì o tó bá balẹ̀ wá balẹ̀ lọ. ọ̀dọ̀ ìṣẹ̀yí rọra máa ń lò bá ọ̀dọ̀ ìṣẹ̀yí ò rọra máa ń ṣe torí pé ayé lọ́jà ọ̀run nílé ẹ̀ mọ̀. gbòǹgbò gbòǹgbò lọ́wọ́ ojú olóko ga agbọ̀nsẹ̀ ìkààmú lòún sẹ́ gbòǹgbò gbòǹgbò lọ́wọ́ ojú olóko da jẹ́ ń dálé gbìgbì lóhùn ọba ti lọ tán ìwọ wọlé jókòó tàǹgbà nǹkan tí mo dẹ̀ fẹ́ rí yín fún wa very important gan seriously. ó yé mi jù bẹ́ẹ̀ lọ ẹni bá ti lo àlàásọ lórí ìjókòó ta sọ gbọ́. ok. èèyàn bá ń yíwọ́ padà. bẹ́ẹ̀ni sà. Ah. kí ni orúkọ rẹ. ìbílẹ̀. ìbílẹ̀. bẹ́ẹ̀ni. ìbílẹ̀. bẹ́ẹ̀ni sà. Um, Banti, You said you want to show me something. Yes, boss. Okay. Boss. What's all this? <sighs> Ah. Ta ló Who is she? Boss, girlfriend Jaiye lọmọdé. The same Jaiye? I'm telling you, boss. But mo ṣe ń rí ó dà àwọn ọkùnrin ti lùbà ṣe for real. the same jayé. tẹ́lẹ̀ what the fuck. akẹ́ ìwọ máa wọ mi ọmọ tó ń wẹ̀ ó ti wà ní bèbè ẹ̀kú. ó máa ti kú wọn ti jọ rí báyìí. trust me. close. trust me. okay. ẹ̀ka tí wọ́n máa ṣe fún mi lélẹ́yìn. Um, mi fẹ́ kó sọ fún anybody ìwọ kà bẹ̀rẹ̀ sí gbégbèsè lórí ẹ̀ tó bá ti kí ẹ tẹ lẹ́mìnà mo fẹ́ mọ inú ẹ̀. ok èmi àti ẹ fẹ́ jọ ríra báyìí ó ti yẹ two naked eyes kájọ ríra kájọ sọ̀rọ̀ mo fẹ́ mọ tó ń gbénu ẹ̀ no matter what the case may be o máa ní nǹkan tó wà lẹ́kọ̀ọ́ tó ṣe tó ṣe. ọmọ tó bá yẹ ní bẹ́sẹ̀bẹ́sẹ̀ ọ̀rọ̀ níṣẹ́ ni ìwọ kọ́ òní mọ́mọ́ sókè bẹ́ẹ̀. Ah, ah, how are you there? How are you there? Ah, ah. Mo máa rí. Kí ló dé? Ah, no, no, no, no, no. Kí ló fà kúnlẹ̀? Ẹ ẹ ẹ ẹ fẹ́ lù mí lórí àbí? Ẹ fẹ́ gba àwọn kan? Alright, mo ń gbọ́ yín. Kí ló ṣẹlẹ̀? Dádì, Sọlá ló wá bá mi, ó sọ fún òun àtàwọn ọ̀rẹ́ òun fẹ́ lọ sí pàtí. Pé òun bẹ̀ máa láti lọ bí ẹni tó nínú ọmọ tó ẹ̀mọ̀ fún un láti ṣọ́ ọ. fẹ́ gbé mọ́tò lọ sí pàtì ẹ ń gbọ́ ìyá oní pàtì mò ń gbọ́ o. bẹ́ẹ̀ ni dáàdi mo pé mi àtòrí mi fẹ́ lọ sí pàtì tó bá dẹ̀ jẹ́ àárọ̀ àbọ̀sùn èmi àti bọ̀dá mọ̀ ṣùdá mọ̀ bá ṣe máa ṣe tẹ̀ ní mọ̀ bó tó yóò jálẹ̀ mo ní pé kí wọ́n sọ fún mi. alẹ́ ah, mi rò pé màá gbà yẹn o no no no no ah, alẹ́ kẹ̀ máa release ọmọ mi lọ sí pàtì lálẹ́ Oh, yeah, dangerous now. I don't know. Daddy, she will be safe. She will be safe. She won't tell you, all. Mi ò tẹ̀lé lọ, but mo mọ àwọn tó jọ Daddy, kò sí nǹkan tó máa ṣe I'm not a big girl. Sẹ́sù. Oh, ah, ẹ wo big girl. Ẹ <laughs> eh, all right, Um, continue màá ṣe ni. driver ní be dírẹ́fà mi Okay. On one condition, he will stay with you all through the night. Okay, Daddy. Ṣé tẹ́ lọ́rùn? Yes, Daddy. Thank you. Ah, okay. Ah, mm, mm. ẹ ṣe èmi busy. Ẹ jẹ́ kí. Mm. I will. Torí ọmọ ni ìṣúrù kẹ́yìn dá, ó ń lájà o, ẹ̀yin ò fúnra. Eh, ẹ̀yin ò fúnra. ló dé tó dúró mẹ́rin tó ń wò mí mo rí i pé mò ń sọ̀kalẹ̀ bọ̀ o tiẹ̀ wá bá mi. no mo fẹ́ wá sọ fún yín pé oúnjẹ ti rẹ́ẹ̀dì ṣé kí n bá yín sáà. yá ṣì um, fún oúnjẹ sílẹ̀ mọ̀ṣúd nǹkan. mọ̀ṣúd ó máa wà ń tàtà. lọ pè fún mi. ok sir. ok. Uh, mọ̀ṣúd um, number one ṣé o ti lọ gbé benz ní ibi tí ẹ lọ ṣe sáfíìsì mi. bẹ́ẹ̀ ni sà mo ti lọ gbé ìgbà tí mo dé ẹ wà lókè ni mi dẹ̀ fẹ́ disturb yín bó wà ní compound all right um, ṣé o dẹ̀ wá wẹ́ pé range ni màá gbé jáde. mo mọ̀ sà. o ti position rẹ. ó bẹ́ẹ̀ ni good um, n tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ ran ẹ níṣẹ́ kan and i want you to listen carefully ọmọbọ̀sọ́lá fẹ́ lọ sí pàtí òun àtàwọn ọ̀rẹ́ ìwọ ni mo fẹ́ kó gbé wọn lọ èmi á drive ara mi jáde hmm? bet má jẹ́ kójú ẹ kúrò lára ẹ nígbà kankan throughout the night torí night party náà pé hmm? ìwọ ni mo fọmọ iṣẹ́ o. o gbọ́. all right sir. it's okay you can go. olè wa ló ń tiẹ̀. <clears throat> irú oúnjẹ wo ni o sọ pé o ṣe. sẹ̀mó àti ẹ̀fọ́ rírò. ah no ìyẹn máa ti heavy jù fún mi ẹ lọ prepare nǹkan tó light. something like that kò sí something light ní sà ẹ tí fún mi lówó food stuff tí mo béèrè lọ́wọ́ yín. o oh. food stuff tó ló fẹ́ rà lánàá. bẹ́ẹ̀ sà. kí ló wá dé tó fi béèrè owó lọ́wọ́ mi látànà àdèjọ wa nulẹ̀. ẹ mi ò fẹ́ wá disturb yín lókè ni. alright um, tí má ṣe tán máa fún ẹ lówó then um, ṣe orí ọ̀dọ̀ obìnrin tó ti ra fruit the last time ibẹ̀ ni kò ti ra o. I love those fruits, eh? Okay. Um, kó tiẹ̀ ní. Mọ́yọ̀ bọ́ ọmọ fún mi láì gbogbo rubbish tó bá mi try. I don't like it. Kí ni gbogbo shit yìí náà? wọn náà ló máa kó gbogbo àwọn àwọn àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tí rìn yẹn kiri àwọn extended friends àwọn dancing. babes calm down now kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ. wọ́n máa tó dé láti bíi thirty minutes àti wàmí tá à ń dúró wọ́n máa tó dé náà ló ń sọ. o ṣáà lè dalẹ̀ ayé ṣe àwọn bábá ṣe pọ̀ sí la ṣe máa ń jẹ́ ara wa. whatever. kí ló dé táwọn náà tètè dé sí ọkàn jẹ́ kó máa sọ̀rọ̀ sí yín. Ah àwọn náà náà bèèrè àwọn náà náà bèèrè. níta má bínú a ti kúrò lé tipẹ́ traffic ló mú wa lọ́nà. ẹ jẹ́ kó rí burúkú kẹ́kẹ́ wọnú mọ́tò. ẹ má bínú ẹ jọ̀ọ́ traffic ni. ṣé ẹ já máa lọ embarrassed tán ṣe rí. Hi, babe. You guys are beautiful. Look at it. How are you? Hi. You're beautiful. Ah, kilo ló ń ṣẹlẹ̀ yín báyìí? ṣé mo wọ́n rí tẹ́lẹ̀. hey shut up raymond. bàbá àgbo ìta. peter peter peter mo yọ ìtì ó fò ó. àwọn olóń sọ̀rọ̀ tó ń pariwo. mo fẹ́ harm anybody gbọ́n kọ́ tó bá ti sọ fún yín ni kẹ́ ṣe ẹ gbọ́ ẹ má bọ̀. máa fún ẹ ṣáà bí lọ́ba gbórí sókè. yóò yóò yóò. wá ṣeré ń bíbà rárá nǹkan ti bá no no no no no go back go back. Go. I don't want to harm you, okay? Just bá lọ tán tó bá dún mẹ́rẹ̀ òkú gbé nìyẹn tó bá ti bí ẹ̀rà kò dùn bá ti bí ẹ̀rà kò ṣẹlẹ̀ sí mi rí ó ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ báyìí ni ayé mi ò àwọn kidnappers ni wọ́n ti kidnap Tóyọ̀sí. Eh? Eh! Eh, ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ah! ṣé fún ara wọn ló pè yìí wọ́n pè mí sí. fún ara wọn. fún ara wọn ló pè mí sí. gbogbogbogbogbò ìwọ ló pa wọn fún ara wọn ló pè mí. wọn á ìnọmba yẹn ni àǹtí bó ṣe wà yẹn ah! owó ló fẹ́ gbà. ó pè mí sí bá gbọ́ ah! ó ṣe àtẹnumọ́dọ̀ owó ló fẹ́ gbà owó ló fẹ́ gbà. owó ló fẹ́ gbà kò sí nǹkan tó fẹ́ ṣé o máa fún wọn dábì ló. àǹtí ìgbà tó yẹ pé mo kò ń ṣe nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ níta mọ̀ ni owó ló fẹ́ gbà tó bá ti kidnap yàn báyẹn owó ló máa ló máa ló máa béèrè fún. àbúrò àfẹ́rẹ́ òtò náà owó ló fẹ́ gbà owó ló fẹ́ gbà ṣé o fẹ́ fún mi lówó ọjà tó wà bá mi ṣiṣẹ́ owó mi. èmi ìbá ń ṣiṣẹ́ owó ṣáma fọmọlẹ̀ sọ̀hún ni. dábàá fọmọlẹ̀ sá nǹkan ó yẹ kó o sílẹ̀ fún mi lówó bá mi pè fóònù mi ọlọ́pàá ni mo máa pè ṣé o ti gbọ́ ọlọ́pàá ni mo máa pè. ṣẹ́rí tẹ́ bá pe ọlọ́pàá ẹ worst in case ni ọlọ́pàá gbowó àwọn náà tún gbowó tiwọn. sọyẹ kò sí ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe. ọlọ́pàá ni mo máa pẹ́ mo máa pẹ́ ọlọ́pàá níbi ìdígbà mo máa pẹ́ ọlọ́pàá ní. ẹ mú ẹ mú fóònù wa ẹ gbọ́ ẹ gbọ́ àti àti wọ́n understand yín sọyẹ yín ẹ jẹ́ ìjọwọ́ fún yín tẹ́ bá pọ̀ ọlọ́pàá ẹ wọ́n sì ń kéèsì ẹ wọ́n làwọn bí ìfẹ́ gbà ṣe understand mi owó ló fẹ́ gbà. bá mi pẹ̀ gbọ́ mi ẹ̀gbọ́n mi ní kò bá mi pè ah, ayé mi ọlọ́run mo kàn gbọ́ ni kò ṣẹlẹ̀ sí mi rí ọmọ mi tó lè jẹ́ kóbìnrin lórí ìmọ̀ ṣé má bá mi yanjú ẹ̀ má yanjú ẹ̀ ọ̀dọ̀ wọn tó lè kóbìnrin lọ́mọ mi ọkùnrin làwọn tó kidnap ẹ̀ á lè dá mi. àǹtí àǹtí kó ṣẹ̀ṣẹ̀ má ṣẹlẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ má ṣẹlẹ̀ kó jóbìnrin kò jóbìnrin kò sí jọ́bẹ̀ mi ṣe owó ìnáà ni ẹ bá ti fún ọ lọ́wọ́ nǹkan tá a máa gbàdúrà síbi kọ́lọ́ọ̀jì kọ́ pé padà a máa retí ìpè wọn. ṣe ni tí òjò bá ń rọ ẹyin okùn kọkùn gbọ́dọ̀ dùn o Hmm. agbára mélòó ni mo fẹ́ ní ní ojú ìbọn tẹ bá rí nǹkan nǹkan ọjà olóró tán bọ́ìsì kó wa ọ̀gá kò ṣe máa fẹnu sọ ni o. fẹ́ẹ́ sọ wọn kó nǹkan ọjà olóró wa ìwọ tó wà nírú situation yẹn tọrọ ṣojú ẹ clayton máa sábọ̀ ní àgọ́ ọlọ́pàá àbí kó pa gbófinró lẹ́sẹ̀kẹsẹ̀. yín lè ń sọ̀rọ̀ báyìí. ojú mi kòrókòrò ní nǹkan ìfi ṣẹlẹ̀ ìbẹ̀rù tó wà lára mi gan kí n tó ẹ tẹ́ mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ilé ọjọ́ kejì ti mọ̀. Moshood ilé kejì mọ́ kí iye tiẹ̀ tó sọ àbí ó ti tó bí ọdún mélòó tó ti ń bá chief ṣiṣẹ́. in the next three months ó máa pé six years. ìdí nìyẹn tó rò pé o lè wáá fi ọgbọ́n gbẹ̀yìn kó fi ṣe wọ́n ní jàǹbá. ah ọ̀gá mi ìmọ̀ kókó ń pa ẹ ṣe rí bọ́ọ̀bọ́ ìṣẹ́ ṣe dé lọ́jọ́ yẹn mo ti ẹ̀rọ pọ̀ rẹ̀ jọ ni wọ́n ni àyàfi ìgbà tó tó yọ̀bọ mi ìmọ̀ ẹni tèmi pa mi ìbọ̀ bẹ́ẹ̀ mi ìṣe kankan. wá conspire pẹ̀lú àwọn kan láti jí ọmọ chief gbé kẹ́ lè bá a gbówó àbí kẹ́ lọ gbẹ̀mí àbí. ìbọn pa ọ̀gá. ṣòtírí ìmọ̀ràn tí mo fẹ́ gbà ni pé lásìkò ọ̀rọ̀ yìí ṣì ń dà tó bá di torturing level ó lè escape ẹ o in fact wàá sọ̀gbà tó jẹun ní pọ́ọ̀tì màmá rẹ̀ torí. Mm -hmm àwọn boys bí máa fún ẹgbẹ́. ìmẹ́ni ti ń pa ọ̀rọ̀ yẹ bìlíf ẹgbẹ́ àkọ́ tí mò ń sọ gbọ́. you can't escape this. dùgbẹ̀dùgbẹ̀ tó ń fi lóde yìí o. ẹ̀pọ̀ àgò jọ̀wọ́ máa ṣiṣẹ́ o. Ah, ṣe èyí fún mi sórí nǹkan tó dání ṣé o mọ̀ pé ìwọ ló ń gbáwájú ló ń gbẹ̀yìn tó o fi jẹ́ kí n aláwọ̀ bọ̀sọ́lá láti lọ sí pátí tó lọ yìí ṣé o rí ibi tọ́rọ̀ dé báyìí ẹ ẹ àbúrò ẹ náà ti kidnap báyìí kí ni mo fẹ́ ṣe ń bo mo fẹ́ wà gbà báyìí no kò sí wàhálà o ó tiẹ̀ dáa ṣé bó ló mọ àwọn ọ̀rẹ́ ìtọ́jọ lọ sí pati ó dẹ̀ mọ ibi tí wọ́n ti ṣe pati ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ṣàlàyé fún mi sódà kájọ lọ. dádì mi ò mọ àwọn ọ̀rẹ́ yẹn o torí pé kí n bá lè kọ́bà yọsọ́lá hope ni mo yẹ sọ pé mo mọ̀ wọ́n mi mọ̀ wọ́n rí mo mú mo mọ̀ dádì torí ẹ má bínú dádì ẹ jọ. what ṣe ìfún ò ń parọ́ fún mi. dáàdi torí bó sólò kí rírì báyìí tẹ́lẹ̀ ni mo ṣe gbà láyé ni mo ṣe wá sọ́dọ̀ yìí pẹ̀lú ẹ̀. o ò ní jẹ́ kí n trust ẹ mọ́ no o ò ní jẹ́ kí n trust ẹ mọ́ but kò tí ì sí wàhálà o torí nǹkan tó lè mú inú mi dùn sí ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí o ní kí Bọ̀sọ́lá kó sílẹ̀kùn yẹn kó wọlé kó lóun ti dé n bò ló fẹ́ kí n máa wá lọ no sọ fún mi tí Bọ̀sọ́lá ò bá wọ inú ilé within the next twenty four hours mi kò mi kò mú mi kí Bùsọ́lá lọ eh, irú wàhálà wo lélẹ̀ Bùsọ́lá wẹ̀ ààyè o. Eh, wọ́n ti ṣeré fún mi ah, èyí kí ló wàá fi òkúta ẹ̀sùn èmi kò mọ̀ sọ pé kó lọ lẹ́kọ̀ọ́ tẹnumọ́ látàrọ̀ tí dáàdì ti ń sọ̀rọ̀ kí la fẹ́ ṣe sí nǹkan tó wà lódìjọ́ mọ́ màá ló rìn lọ tó padà wá lé mọ́ yìí kí ló tẹ̀yìn àbí kí lẹ sọ pé ẹ bá ṣe fún wọn lẹ́kọ̀ọ́ ẹ cover up àbí kí ni ẹ wò nǹkan tó ṣẹlẹ̀ o ẹ wò ó ń sìn yìí òun làárọ̀ ọmọ mọ́ báyìí o. nítorí inú ìmọ̀ mi náà ìmọ̀ pé mi ò kí ń sí lẹ́yìn gbogbo gbogbo ẹ̀ bọ́ọ̀sì I just want my sister to be happy. Torí mo ṣe lọ cover ẹ lọ́dọ̀ dàdé. Ẹ̀wọ̀n kan tí ẹ̀wọ̀n kan tó ṣe fún mi sí. Ẹ nígbà tí inú ti wá dùn báyìí sí, kí ló wá ń dọ̀pọ̀ inú dídùn báyìí? Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Ẹ wo bí dáàdì ṣe ń pariwo ẹ máa wọ̀ pé ẹ máa mọ̀ pé ara ọmọ ló ń ta wọ́n. Ẹ tí wọ́n sọ pé tọmọ èèyàn bá kó sọ̀kọ ọmọ nínú níbo làmọ̀ tó ń wà báyìí ìyàwó làmọ̀ tó ń jẹ báyìí. Mi mọ̀ nǹkan tèmi náà mọ̀ nìyẹn. Dádì sọ pé tí kò bá wá lé twenty four hours àwọn máa bínú sí mi. Àwọn wí tán bọ̀dá dírẹ́fà tó yẹ pé wọ́n máa bú mi lójoojúmọ́ ni. Nǹkan kékeré lọ́ fi wọ́n ṣọ́tàn lè ṣọ. Ẹ dúró tọ ọmọ. Mo ń gbọ́ sáré sọ pé ẹ dúró tọ ọmọ. Ẹ dúró ẹ̀ṣọ́ ọmọ yìí wọ́n rọ́mọ Wọ́n rọ́mọ o. Wọ́n lọ́mọ kọ́tọ́ lọ ṣe bí àwọn lọ ni o. Bí àwọn lọ ni o. Àti ẹ̀mọ́ kọ́tọ́ lọ gbé báyìí. Nǹkan kan náà lọ́ máa padà gbé tó fi máa gbọ́mọ yẹn mọ́ wọn lára. Àbí wọ́n lọ gba wọn ṣọ̀ tàbí kí ló máa ń gbà yẹn. Inú ẹ̀dá máa di ẹ ò fura. ibi ayé lọ. nítòótọ́ lèmi àti ẹjọ́ wà ń jẹ ta náà mo dẹ̀ filẹ̀ sílé kí n tó wá tẹ́ǹpù mi gẹ́gẹ́ mo dẹ̀ yẹ filẹ̀ sílé bẹ́ẹ̀ ni mo ṣe délé bá a so ó lè tiẹ̀ wá tírèsì mi yẹn ah! ọmọ mi fọkàn sí yẹn. do not act for us. jaya act for yourself ó dàbí pé ó mọ̀ pé àwọn àtàdúró gangan ni àgbàlagbà actor tí a lè act dànù mo ṣe ń bí ẹ tẹ́lẹ̀ mo fẹ́ kó máa dá mi lọ where is Bọ́sọ́lá. mi ò sọ payán náà mi ò sọ payán náà gbé ilẹ̀ ń gbọ́ mi náà mo ti ń pe ọmọ yìí báyìí sí i láti jẹta gbé kọ́ mi. táyé wọ́n ṣe wọ́n sọ payán ni orí pé ó kí alex gan ṣáá no no o careless kan tó ibi pé tọmọ yẹn tó bá ń tẹ̀lé ẹ kiri a ti mú ẹ a ti pa ẹ bíi chicken a dẹ̀ ti gbàgbé ẹ o lọ nìyẹn. bọ́sọ́lá bọ́sọ́lá bọ́sọ́lá kọ́ là ń san bíi ni kò lè dóhùn bọ́sọ́lá pa mí dànù kẹ́ kò lè ẹ́fà gbẹ̀yìn gbẹ̀bọ̀jẹ̀ rárá nǹkan tó dẹ̀ ṣe yẹn mo mọ̀ kó máa ní reason ìyẹn dẹ̀ ní máa find out àmọ́ ah ọmọ guys na fuck up o tẹ ṣe yẹn náà kò díẹ̀ ká tó. ẹ Jaiye fi story rẹ by now o fi story sílẹ̀ o ó yẹ kó mọ̀ kan tó ṣẹlẹ̀ o see we've already crossed the Rubicon mind you tó bá dẹ̀ provide ọmọ yẹn wọ́n ló máa pay fún. I swear with my life Jaiye you will pay for this. mo ti débẹ̀ mo ti tọ́bẹ̀ wo mo ti bá wọn mu o mo ti bá wọn yẹ. ìwọ ń sùn ìwọ náà ń sùn. inú gbọ́nla. nǹkan tójú pátá máa ń rí ojú rò kì í rí nǹkan tójú yìí máa rí ń bíbà ẹ tẹ bá jáde àzìn tẹ bá bọ́nu ẹ ẹ lílè fẹnu yín ròyìn nítorí pé kí ni àwọn pẹ́rẹ́ǹtì yóò fẹ́ compromise òun ló ṣì ń kíp yín síbí báyìí hm. ẹ ṣáà rí pé ọkàn ti kúrò nù yín àwọn parents ẹ̀ wọ́n cherish ẹ̀ àwọn parents ti tẹ̀yìn wọn ò cherish yìí in that case <laughs> àwọn parents yìí tó ń ṣe bí olórí burúkú yẹn ìyá jẹ́ yín. àwọn kò dúdú ẹ̀jẹ̀ ìjọ́nà ẹ̀jẹ̀ ìkẹ́ ìzì ó ti rẹ̀ wá àti three days láti wà bíbá ẹ̀ ọlọ́wà pèsè fáwọn parents wa náà wọ́n wá release wa ẹ̀jọ̀. àmì o mo bá yín ṣàmì torí káwọn parents ń rówó kó wa ló lè pè é ó dẹ̀ máa pè é tiwa nù kí màálù yín má bàa kó sí gífà làwọn alápàtà ń ṣe kọ́bẹ̀ lọ́wọ́ tẹ̀bá wá bílù pé báyìí àwọn àwọn parents ń sọ fáwọn olówó lọ́wọ́ oṣù mẹ́ta ẹ̀ sì wá ń bí ṣe gbọ́ ẹ́ oṣù mẹ́ta. oṣù mẹ́ta kẹ. ta ló ráyè oṣù mẹ́ta ókè tí wọn bá kó one week yìí tí wọn kó one next week ókè mi máa máa ṣe gbogbo wọn wọnà wọnà wọn ní lọ wá wọn fà á tà fáwọn olódò òkú. ṣẹgbọn tó sọ ó ló máa lọ fà yín tà fáwọn tí ò wúlò. kókó Gaddafi ẹjọ́ torí Ọlọ́run ṣe serious pé máa fún wa lóúnjẹ. Ah, ah, tí mi ò bá ní ṣe mi ni sọ fún ẹ pé máa ṣe. ìjọ mi kí n jókè lé. wàhálà ìpísà máa wọlé abẹ get pizza. àmì o àmì o jésù àmì àmì àmì. ẹ kúlẹ̀ máa pè é padà máa pè é padà. alpha. ẹ àǹtí bákan náà ni o. wọn ò tí ì rí tó yọ sí rárá ẹ wò àwọn ọlọ́pàá yẹn wọ́n ti ń try gidi gan wọ́n ń ṣe investigation wọn gidi kí n tó kó ń bẹ̀ wọ́n ti lọ́ọ̀ driver yẹn and lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n rè signal tí gbogbo wọn lọ fún patrol mo ń sọ̀rọ̀ ẹ̀kọ́ sí kọ̀ọ̀kan nu wọn ní station so mo ń retí ìpè wọn báyìí nírọ̀lẹ́ wọn máa pè mí padà. honestly ọ̀rọ̀ ẹ̀ ó máa yà mí lẹ́nu ni àwọn ọlọ́pàá wọ́n ṣe investigation yẹn gan ni o wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn kẹ̀dẹ̀ tí rọ́mọ ti tèmi ṣé Tóyọ̀sí ti wà ń bí pẹ̀lú wa ṣé tó bá yẹ pé wọ́n ń ṣe investigation yẹn bí o ṣe claim pé wọ́n ń ṣe yẹn ṣé àti ìnírí Tóyọ̀sí mi mọ bó ṣe máa ń ronú gbà mí kòkò akọ́dídé máa sọ̀rọ̀ ṣá. ẹ àǹtí a lè fúnra wa Tóyọ̀sí àwọn náà ló máa wà. ẹ wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ náà là á pè yẹn torí pé wọn ò tí ì wá ọmọ mi kọ́ dẹ̀ rí tó bá ti wá tóyọ̀sí tó ti rí tóyọ̀sí ń sìn ìgbà ńlá máa tó mọ̀ pé wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. ẹ ṣe máa kọ́ta lọ fúnra yín wa ni. mo lè bọ́ sa anyway má tètè dá sọ̀rọ̀ mi mọ́. good mo ṣe rí pé ẹ appreciate nǹkan tó ń ṣe. má dá sọ̀rọ̀ mi mọ́ because ọ̀rọ̀ ẹ o máa sọ̀rọ̀ bí ẹ tó yẹ pé o lọ́pọlọ lórí wa kọ́ni lanu bá ọ̀rọ̀ adé máa jáde irú ọ̀rọ̀ wo nìyẹn. fine and good ṣó yẹ yín ọmọ fẹ́ yá owó orí owó yá ọlọ́run bò láṣìírí ni ọmọ dẹ̀ tún fẹ́ yá owó in another kò rí yá ọlọ́run yọ gbèsè lọ́rùn ẹ̀ ní tẹ́pá ni má dá sí wọn mi ní dá sí mọ́. má dá sí o má dá sí because kò sí kò tó mọ̀ ṣe ọmọ bó ṣe máa ronú ọmọ kọ̀ọ̀kan ṣe ọmọ náà wọ́n ti ṣe wọ́n ti mọ̀ òpònú òṣì odidi ọmọ là ń sọ̀rọ̀ nípa èyí mẹ́ odidi ọmọ ọmọ tó yọ sí odidi ọmọ. ọmọ tó bá ní rí bẹ́ṣẹ́ bẹ́ṣẹ́. fọ́rọ̀ oníṣẹ́ ni ìwọ ọmọ òòó mọ́mọ́ ṣòkì bẹ́ẹ̀. bàbá ẹ wò ó kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mi ò rí Bọ́sọ́lá ẹ wo kò sí gbogbo ọ̀nà téèyàn fi ń wá nǹkan níyàn tó bá sọnù tí mi ò ti fi wá ọmọ yìí mi ò rí o kódà àwọn ọlọ́pàá pàápàá tàárọ̀ tọ̀sán tòru wọ́n fi ń bá mi ṣe wàhálà àti ìrí o ṣé wàhálà wà báyìí kí ni mo fẹ́ ṣe. wo mọ̀jẹ̀ mi ọ̀tàn bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà. ibi pẹlẹbẹ ní ọmọ ogun lélẹ̀ bá òrígun àwòṣẹ bọ bá àbáṣìrá kàlàmàgbò àwòṣòro ẹyẹ tó mẹbọ jẹ bí òtí sí nínú ẹyẹ tí ń gbádùn òkú jù láyé yìí la kàlàmàgbò bá ò bá nǹkan kan ò o àwárí lóbìnrin wà kó di dandan kọ wà láwárí o bí bẹ́ẹ̀ kọ́ mo ní bí bẹ́ẹ̀ kọ́ o ti ni. nípa àti ṣètùtù fẹ̀mí rẹ̀ mi mọ́jẹ̀lẹ́mí ọgbà padà o. bàbá ṣé mi wàá ti dáràn báyìí ẹ wo kẹ́ẹ̀tì máa wo ìyá tí wọ́n mú ọmọ àti bọ̀sọ́lá táwọn olórí burúkú yẹn mú wọn wọ́n ti pe ìyá yẹn tí wọ́n ti bèrè lọ́wọ́ ẹ̀ tí ìyá ti fún wọn lówó tó ti fọmọ tiẹ̀ lẹ̀ o wọn ò fọmọ tèmi lẹ̀ o mi ò rẹ́nikẹ́ni pè mí o nọ́mbà tí wọ́n fi pe ìyá yẹn mo tún gbà á mo tún fi pè wọ́n switch off ni. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run kí ni mo tún lè ṣe. ọgbọ́n inú lè dùn lò gbogbo ọgbọ́n tí ìwọ náà bá mọ̀ pé o lè dá tó fi rí mọ́dé yìí láwàárí ní kọ́ ọ dá o ṣùgbọ́n mi náà mo dàbí ọgbọ́n lọ́dọ̀ mi ní àyè tí ìfìrí wípé ọbọ̀ sí wíwá ṣùgbọ́n tá a bá rí tá a bá rí dùgbẹ̀dùgbẹ̀ tí ń mè lókè yìí ẹ pọ̀ àgbọ̀n ní ah. tọ́ bá jábọ̀ tán yọ̀ọ̀ta bára lé yóò tàbá ròkù kọ́dẹ̀ ẹni tí ọmọ gbà tá a jọ ń ṣe pọ̀ yóò tàbá pẹ̀lú. ẹ má jẹ́ orí bẹ́ẹ̀. kí n mọ̀ jẹ́ orí bẹ́ẹ̀. ẹ máa tún wá aláwárí o. máa gbìyànjú wá aláwárí o. máa gbìyànjú wá aláwárí o. ṣàṣírí ò ní túbà ẹ. ojú olóòtú ga. ẹ wo mo fẹ́ kẹ́lí sùúrù dáadáa inú mi dùn pé èmi tí mo já ipo kéèsì gangan òun lè bá lọ́fíìsì lẹ́nu ṣé ti rí i àwọn agbófinró wà ń ta dáadáa ọ̀pọ̀lọpọ̀ mi láti dá sẹ́nu iṣẹ́ láti ṣàwárí àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí o àdúró rárá mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ yìí dídùn lọ́sùn àsùn. <laughs> ọ̀gá ọlọ́pàá tí n bá ní mi wà disappointed irọ́ ni mo pa. Ah, ah. ok for instance tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ where is let's expect wa to run to if not police station. ẹ wo gbogbo wọn tẹ́ ẹ sọ ni mo gbọ́ bẹ́ẹ̀ mi ò gbà rárá rárá ah, ṣé bí wọ́n nídìí ọdún ni yàrá ọ̀bọ ẹ para báyìí dẹ nílé ọkọ òpópónà báyìí òun lọkọ máa ń tọ̀ tí a bá ń wọ́ daràn tàbí bóyá nǹkan báyìí ṣẹlẹ̀ ṣé bí police station náà la máa wá. Ah, chief mo mọ̀ pàrọ̀ ọmọ ló ta yín in fact èmi fúnra mi understand bẹ́ẹ̀ ṣe ń fail. òun la wá tí ò sí àyọrísí rere kan jù bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ yìí ah, ẹ wá nǹkan ṣe ah, mo wà disappointed o. nǹkan kan ni mo fẹ́ kẹ́ ṣe fún wa ṣé ti ríṣẹ́ yìí tó bá ti dérú situation báyìí èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù dáadáa hmm. just a little patient i'm very sure pé a máa ní good news láìpẹ́ èmi tẹ bá lọ́fíìsì lẹ́nìí ẹ̀ dédé bá mi lọ́fíìsì o a ti lọ kó àwọn kan láàárọ̀ ẹ̀ ní àwọn tá suspect dáadáa ṣùgbọ́n ẹ mọ̀ wípé ẹni tó bá ṣe náà la máa mú nígbà tá a máa investigate wọn tá a wo big situation a rí pé innocent ni wọn ìdí nìyẹn tẹ fi bá mi lọ́fíìsì. ẹ wò ó ọfíìsà ẹ jẹ́wọ́ fún mi ṣé ẹni tápá yín ò bá kàn tó wà lẹ̀ ẹ jẹ́ kémi mọ̀ ṣé máa dẹ̀ gbórí tẹlifíṣàn lọ máa lọ announce ẹni tó bá bá wa ara àwọn ọmọ yìí ẹ̀bùn pàtàkì wà fún o tó bá dẹ̀ já àwọn kidnappers yìí ni wọ́n ní ìdówó náà fẹ́ gba iye kan ẹ jẹ́ kémi mọ̀. chief ẹ at this junction mo ní láti ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún yín ṣé tí situation bá wà báyìí a ní láti ṣe sùúrù kan kò ń ṣe ordinary sùúrù pé torí kẹlẹ̀ tètè ráwọn ọmọ o ṣé tán bá ti pé à ń gbé ìgbésẹ̀ kan tó jọ ẹ̀rù tó jọ panic I empower àwọn criminals yẹn ni o in fact they can do and undo mo dẹ̀ rò pé ẹ̀yin náà gbàdúrà kẹ́rẹ́ àwọn ọmọ yín láyọ̀ àtàlàfíà. ẹ ẹ ẹ wo ẹ má wàá jẹ́ kó pẹ́ rárá rárá. nítorí pé ìrètí pípẹ́ ó máa ń ṣọkan láàrẹ. ọlọ́run á fún wa rí lágbára ọlọ́run. thank you very much ẹ ṣe bàbá rẹ ti. ọmọ ìyẹnì àti bíntù àwọn méjèèjì wà lálàáfíà. Hmm. ó ọ̀gbẹ́ni dákẹ́nu ẹ̀jọ̀ tí o bá fẹ́ fojú sunkún àwọn ọmọ ẹ̀ ten million naira ni. mi ò ní kó ṣe yé ẹ mo sọ iye owó tó máa sọ fún ẹ ni ten million naira ni mo sọ fún ẹ pé kò sí tó bá kọ̀ láti san tó kọ̀ láti san.

mo lérò pé ká face àwọn pípọ̀ yìí lẹ́ẹ̀kan náà àbí kí la fẹ́ ní a ṣe fún wọn tó ṣe fi wá sílẹ̀ for so long ó ti fi wá sí bíbá ó ti pẹ́ náà. but a lóhun ìjà tá a lè fi dojú kọ wọn èyí náà mo pa àwọn méjèèjì tó máa ń wá sí bíbá yìí ọmọ amúbọ̀ dání kí lára mẹ́rin ni ta fẹ́ fi bá wọn jà tó bá lọ fèsì wọn sí tó bá lọ yìnbọn àbọ̀ lọ gún kan àbọ̀ lọ ṣe kan léṣe nínú wa kí la fẹ́ ṣe ẹ wò níbi tọ́rọ̀ dé dúró yìí àmọ̀ràn yẹn ò lè work. ó ga ọ ah, but Bùsáyọ̀ kí ni ìwọ rí sọ̀rọ̀ yìí. gbogbo nǹkan tẹ́ sọ látàrọ ni mo gbọ́ àmọ́ ẹ má jẹ́ ǹtàn yín ọ̀rọ̀ yín kò dàbí pé ẹ ń pọ́n mi sínú àpẹẹrẹ torí pé àkókò mọ bá ṣe dé bí báyìí lambert bọ́sí bá ṣe máa kúrò ń bí báyìí ẹ wò ó gẹ́gẹ́ bí ẹni ṣe sọ èmi ti gba kádàrá tèmi o láti máa wò lókù báyìí. ẹ wo fẹkàn tẹ́lẹ̀ o ọmọ kìlọ̀ fún mi pé pati àtẹnu tó ń bá kí wa kó ní tiẹ̀ ń jọ kan mímọ̀ pé mo ti kó next time ní oníṣẹ̀lẹ̀ bó ibi tá a wà yìí èmi ti gba ká mọ́ ẹni tètè wọ́n máa ṣẹlẹ̀ kó ṣe àbí. no na má sọ̀rọ̀ báyìí na má lose faith àwọn mẹ́rin làwọn bíbá yìí ẹ ká pray ká you know, ká gang up against wọn and then we'll find our way out. ti ń gbà lọ́la ti jọjọ. kí ló Ace, stand up. Stand up! Yeah, follow your teacher. Follow your teacher. Stand up. Follow your teacher. Follow your teacher. Follow your teacher. Baby, me no know me. Me some people dem yo cooperate. Dem no fit me let me buy now. Ọmọ akẹ́kọ̀ọ́ yìí ti kùn owó dùn rí ipò dùn lò ibi ayé lọ mẹ́mọ́ òun ò ibi ayé lọ mẹ́mọ́ ènìyàn burú owó bọ̀ ìka kan tó nà ló ń wò mẹ́rin tó kù tiẹ̀ ni mẹ́rin tó kù tiẹ̀ ni. dùgbẹ̀dùgbẹ̀ tó ń fi lókè yìí o ẹ̀pọ̀n àgò jọ̀wọ́ má ṣì jẹ́ o. bàbá o. hello. ẹ mo ti rí sí mo ti rí. oh that's good that's good ṣáà hold on bẹ́ẹ̀ hold on lórí fún bẹ́ẹ̀. tèbè. o ti rí mọ́tò black ẹ̀. ó yá wò lọ straight gbogbo ẹ̀yìn ẹ̀ lọ straight lọ ta ló ń rí kí lè observe lẹ́yìn. kò sẹ́yàn kankan bẹ́ẹ̀. o rí kankan. ẹ nà. woman yẹn kọ. ó ti wọlé ó ti wọ left side ok ok. hello. ma lọ straight yà left yẹn wàá rí igi kan lọ́ọ̀kan yẹn gbé kinní yẹn síbẹ̀ ti rí sà mo ti rí. gbé owó yẹn síbẹ̀. mo ti gbé lẹ́sà. ẹ jọ sà dáàdi ẹ jọ àwọn ọmọ mi kọ. definitely kó tó délé wa ti bá àwọn ọmọ ẹ bẹ bọ́ tó bá smart ju ara ẹ lọ kó o ní rí àwọn ọmọ ẹ mọ́ láéláé. ẹ ṣe sà. ọmọ tó bá nìrìn bẹ́ṣẹ́ bẹ́ṣẹ́ pààrọ̀ níṣẹ́ ni ìwọ ọmọ òhò ní mọ́mọ́ bẹ́ẹ̀. erugẹ́lẹ́ jàre jàre jàre jàre jàre erugẹ́lẹ́. chief ṣe ti rí ọ̀rọ̀ àwọn agbófinró arọ ni wálé oníkòyí ò sinmi ogun ni o ó dìgbà tí ọwọ́ pálábá àwọn ọ̀daràn yìí bá ségi káwa náà tó jáwọ́ lọ́rọ̀ wọn àti pé àwọn ọlọ́pàá tiẹ̀ ti wà nígboro tí wọ́n ṣe ìwádìí tó gbóná lórí ọ̀rọ̀ ọmọ yìí láìpẹ́ tó chief ọ̀rọ̀ yẹn á yanjú. n tó ń jọ mi lójú ni pé wọn náà ṣe release àwọn méjì kan ni ẹ eh, how come lọ́mọ mi ò ṣe sínú ẹ̀ ṣé tówó tí mi ò ní ni or what. chief mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ ṣe ti rí ọ̀rọ̀ àwọn tí wọ́n dá sílẹ̀ yẹn gan òun ló jẹ́ ká wá conclude pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ yanjú torí pé ìgbà yẹn gan la mọ̀ pẹ́rù ń ba àwọn ọ̀daràn yìí torí pé wọn ò fọwọ́ kà wọn mọ̀ yàrá nígbà tá a dẹ̀ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n sọ pé àwọn ò dá ojú ọ̀daràn kankan mọ̀ nínú àwọn tó jí àwọn gbé kó tó fà nìyẹn nígbà táwa náà ti wá rí pẹ́rù ń bá wọn làwa náà ti wá tighten up research àti investigation wa ká lè bá ọ̀rọ̀ ìdébi kùnkùn dùn. it's okay okay láìpẹ́ láìpẹ́ láìpẹ́ náà ni mò ń gbọ́ mo ti ń gbọ́ láìpẹ́ ìtìpẹ́ ìgbà wo gan-an làwa la lè ní lọ́kàn nísìnyí pé wọ́n fẹ́ fi sílẹ̀ and kí ló dé tí wọn ò ṣe release ọmọ tèmi chief ṣe rí ìgbà tá a jókòó lórí ọ̀rọ̀ ẹ̀ ó yà wá náà lẹ́nu pé bọ̀sọ́lá nìkan ni wọ́n release inú àwọn tí wọ́n kó àmọ́ ibi tí àwa náà ti wá rí i pé ọ̀rọ̀ yẹn ó jọ nǹkan tó máa fún wa lágbára ni pé wọn ò ní lè ṣe ọmọ yín ní ìjàmbá kankan tó bá dẹ́kọ̀ tí wọn ò jáwọ́ báwo ṣe fi ṣìkún òfin mú wọn rèé ló bá tán. ìwọ náà máa ṣàánú mi ah, má má jẹ́ kí tèmi gbé lórí ọ̀rọ̀ ọmọ yìí nǹkan kan ò máa gbọ́dọ̀ ṣe Bọ́sọ́lá. chief nǹkan kan ò ní ṣe Bọ́sọ́lá èmi fi dá yín lójú pé ayọ̀ àtàláfíà lè máa fi ràn wọ́n yín in fact ẹ̀yin gan amú lọlé inú yín á dùn mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ dídùn lọ́sàn-án aṣọ. ọ̀gá calm down calm down ó mọ̀ mí náà ó mọ̀ orí wetin i do mo kàn try láti protect everybody Nina. i no fit yan ọmọ of us nǹkan tí mo rí yẹn tí mo rí tọmọ yẹn ṣe ń ṣe mo kàn rò pé ah àsọmọgbọ́n ọmọ bọ́ọ̀lù mo dúró mo ń ṣọ mo rò pé ah ọmọ yìí opponent ló máa ràn wá na why i say make i do wetin i do you know me say i no be snitch o mọ mi. anaye stop am um, wetin you dey tell me you be snitch guy why you don't tell me no be come on no dey fok you know wetin bosola be to me now o dem mọ bó ṣe jẹ́ sí ìwọ gan fúnra if we come comot go anywhere no know say this girl na my investment na. gbogbo owó tá a ná Bọ́sọ́lá ni investment kan tá òun nìkan ni na we go go club na you dey order drink pass all the bills wey we dey pay na this girl dey give us money wey dey take pay am na ọ̀rọ̀ wa délẹ̀ tán o lè pè mí o dẹ̀ sọ pé òun ṣe snitch wàá pè mí wàá sọ nígbà báyìí lọ́rọ̀ ṣe rí o wàá lọ gbẹ̀yìn gbẹ ọkọ ní gani ẹ mẹ. jaaye jaaye ọ̀rọ̀ tó sọ yẹn ó pọ̀ ó dùn mí gan but you be my nigga not where i fit okay no verse for me i know say i don't fuck up my bad i know no verse. make i no verse. so make i no verse. make i x the matter now wetin you want dey do now you tell me say make i no verse. wetin you dey tell me now wetin you try try try try, irritate me now. wọn oh, no vex na wetin i want to do Say give up lọ pààyàn fún ẹ ni ah, i don take obìnrin fall anywhere because of girls you dey para for your nigga ma you dey wan nigga tati wa ti pẹ you dey verse for me ah o mọ tóbi ni ṣe pọ ni tó bá jẹ kí n lọ bíṣì máa gbọmọ fún ẹ kí n lọ slip with mo lè gbọmọ márùn fún ẹ why you do like this now no dey vex for your g. hello. hello uncle Jaiye yeah, Binta ló ń sọ̀rọ̀. What's wetin happen. àwọn guys kan ló kidnap ẹ wa so ìgbà tó dẹ̀ yà ló tún fi wá sílẹ̀. Bísọ́lá ẹ wò ó torí ọ̀rọ̀ Bùsọ́lá náà ni mo ṣe pè yín o because bọ́n ṣe release wa báyìí ni àwọn ọlọ́pàá interrogate èmi àti Yẹni èmi dẹ̀ mention orúkọ yín ìgbà tó bẹ̀rẹ̀ pé ta la mọ̀ mọ́ yín náà ni mo mọ̀ mọ́ so torí ẹ̀ mo ṣe pè yín sí pé bóyá kẹ́ ẹ fara pamọ́ síbi kan because wọ́n lè any moment ń sìn wọ́n lè máa wá yín káàkiri or something. <laughs> ọlọ́pàá ń wá mi. ok ṣáàmù ní kí n sọ fún yín náà <laughs> guy o gbọ́ náà na why i put phone for speaker make you fit dey hear wetin the guy dey talk èmi ọmọ ọlọ́pàá lè mẹ́mi o ọlọ́pàá lè mẹ́mi o but guy you dey fuck up nigga. mi ò jáde ṣé ọlọ́pàá ló yẹ kó máa ṣe báyìí dey fear because of police. ọmọ ṣé màmá fọ́fọ́ ọlọ́pàá níbi tí mo dé yìí ọ̀rọ̀ yìí ó ti wá di oríta ìyàkú ọmọ sọnù bá ti nǹkan tó máa ṣe tó bá máa gbéra tó bá lè máa jápa ni. Ah, gbogbo ilẹ̀ ti wá rí sìn o ìjọ yẹn tí mò ń sọ mò ń bẹ̀yìn mò ń sọ fún yín pé mi ò mọ ọkàn pa ọ̀rọ̀ ọmọ yẹn wetin i dey talk dey para dey para dey para now mata don reach my town now ẹ ti rọrọ pé mi mọ ọkàn pa ìyẹn ò ké mi o àwọn tí ò yẹ kó dá sọ̀rọ̀ ti dá sọ̀rọ̀ eléyìí o mo dẹ̀ wá gbogbo ẹgbẹ́ tá à ń ṣe ní ìṣẹ́gbẹ́ ọlọ́pàá o kò mi ò lè lọ sẹ́wọ̀n mo ṣe rí yìí o ṣó ti yé nǹkan ọ̀gbìn káwọn ọkọ̀ ṣe bí ọmọ bọ́ọ̀ ẹ̀ dey call me you no dey there. bàǹtí ṣóòtọ́ ló sọ. aláyé ó tọ́ ni o ah. gbà táwọn rẹ Bùsọ́lá pè Adédìẹ mò ń gbọ́ báyìí ó gbé fún sísíkà báyìí tí mò ń gbọ́ tó ní ọlọ́pàá ti wá kọ́ anybody o ìbílẹ̀ ah, fọ́ sára o bọ aláyé asọmọbọ́ọ̀ì èèyàn tún gbọ́dọ̀ fọ́jú náà bọ̀rọ̀ ẹ̀ sì yóò ti di ah, omi ti pọ̀jọ́ kalọ́ o. Um, guys, more understand everybody, more understand the all mo understand àwọn guys tí wọ́n ń para tẹ̀lé náà kó lè dà ní o pàṣẹ máa ń ṣe é nìyẹn gbogbo wa la mọ̀ pa rules so I lè gbọ́dọ̀ follow ẹ̀ kò sẹ́ni kankan tó máa ṣẹ̀wọ̀n nù wa kò dẹ̀ sẹ́ni tó máa fojú balẹ̀ ẹjọ́ kò ti yé e. ẹ lókè ọmọ bọ́ọ̀ máa ń strong ni o ẹ ti gbọ́ èyí wọn máa múyàn kan nìkan máa sọ̀rọ̀ o a máa wo márùn ni nobody tó máa ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣọ̀rọ̀ ẹ ní ọ̀rọ̀ akíkanjú ló máa ń mọ̀sà nígbà tó bá ń jà lọ́wọ́ màá fẹ́ kẹ́ni kankan lọ fara ṣoko títí tí ẹ máa fi gbọ́ nǹkan tẹ́ bá fẹ́ gbọ́ lórí temple platform náà ẹ ká mẹ́kù. ọ̀dọ̀ ìṣẹ̀yìn rọra máa ń lò bá ọ̀dọ̀ ìṣẹ̀yìn ò máa ń ṣe torí pé ayé lọ́jà ọ̀run lẹ́ẹ̀. iná ti dó lórí ìkókó omi ò ṣeé pa ẹ̀rú kọ́ sì ti kọ̀ jálẹ̀ ó lóun ò ṣàlátìlẹ́yìn kankan mọ́ ẹnu lásán ò ṣeé kọ́ mi ẹnjìníà ẹnjìníà ọjọ́ méjì péré ló kù o ọjọ́ méjì ò sì lè gbéra wọn pọ̀ ní méjì méjì bí ọjọ́ méjì bá pé góńgó sàn. bàbá ejò torí ọlọ́run mi ò lálátìlẹ́yìn mi àfẹ́yìn ẹ wò ẹ wò mi ṣe láàánú àánú yín ni mò ń tọrọ ni mò ń bẹ̀bẹ̀ fún ẹ ṣàánú fún mi kò síbi tí mi ò ti wá ọmọ yìí débi òrí gbogbo ọgbọ́n tẹ ẹ bá lè bá mi dá sí ó ní kẹ́ ẹ bá mi dá o ó ní kẹ́ ẹ bá mi dá bàbá o. borí bá ti kú ẹjẹ́ apalábẹ́ sí i òǹbẹ̀ tí ó ṣe bí àdán lọ́wọ́ òdìdẹrẹ́ ẹnu wọn ni wọ́n fi rọgbì adákẹ́jà ń bínú o adákẹ́jà ń bínú o láìpẹ́ yìí kó mọ̀ jẹ́ wípé àkùkọ kọ lẹ́yìn ọmọ bàbá ẹ má jẹ́ nkú ẹ má jẹ́ nkú torí ọlọ́run bí mo ṣe sọ síwájú kò síbi tí mi ò ti wọ ọmọ ìdè mi ò rí bọ̀sọ́lá kójówó ni wọ́n fẹ́ gbà mo ṣe tán àti fún wọn àmọ́ mi ò rí gbogbo àwọn ọmọ yòókù tí wọ́n jọ mú náà ti fi sílẹ̀ gbogbo ọ̀nà tí bàbá gbé gbà ní kẹ̀ṣà náà. ayi tó o ti wá mọ̀ pé ọ̀fẹ́ kú ọmọ kejì ńlá lò ṣèyí fún mi. bàbá ọmọ kan ṣoṣo tó kù mí kù nìyẹn ìyẹn máa le díẹ̀ kò lè ṣeé ṣe o bàbá kò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe bàbá. <laughs> tí ọba ti wá lè ṣeé ṣe a jọ wípé ń jọ mẹ́ta òní kí wọ́n máa dín kàrà lẹ́yìn rẹ̀ ṣó. bàbá alọ́bọ̀ kankan ṣoṣo tó kù mí kù nìyẹn. Ah. ẹ wo ẹran tó dẹ bá kọ́kọ́ pa ìní ju àpò láìpẹ́ yìí bọ̀sọ́lá ń padà bọ̀ sọ gbọ́ ń padà bọ̀. ẹ ah, ah, eh, bàbá kí tó ni. ẹ wo ṣe rórí tàtàdé ẹ jẹ́ kí n jẹ́wọ́ fún yín gbọ́ ṣe rí bọ̀sọ́lá kì í ṣọmọ bíbí inú mi ọmọ àbúrò mi ni ìgbà tí ò lówó lọ́wọ́ ló mú wá sọ́dọ̀ mi pé kí n bá òun rán níléèwé kí n máa bá òun tọ́jú ẹ̀ ṣe rí ṣe yìí fún mi òun nìkan lọmọ ṣoṣo tó kù mí kù láyé lọ́rùn báyìí nígbà tí n bá tún wá lò ó ta ni mo fẹ́ fẹ̀yìn lẹ̀ fún gbogbo owó náà tí mo ṣe kìràkìtà tí mo ní mo ní ta ni mo fẹ́ fẹ̀yìn lẹ̀ fún nítorí ẹ̀bọ̀ sọlá ẹ̀ ní kẹ́ ẹ jọ kẹ́ ẹ bá mi ṣọ̀nà owó bá ṣe máa rí òun ló ṣe é lò ó. <laughs> kọ̀tán ọkọ ọlọ́kọ báyìí ńlá fi wú òkìtì ọ̀tá bọ́bá lè yà kọ́yà dákun ọmọ ọlọ́mọ tí wọ́n fẹ́ lòun ẹnì kọ́kọ́ ló bí mi mo bí ọ léèrè sẹ́nì kọ́kọ́ ló bí mi wá gbọ́ mi dáadáa o ọ̀pẹ̀ láyé ojú rẹ̀ ò ní rí mi ìkan báyìí ńlọ fọwọ́ mi. sóòrí tí n bá fẹnu yìí tí n bá fi sọ̀rọ̀ fún ọ jẹ́ gbọ́ ṣùgbọ́n bí n bá fi kébì fún ọba ọba jẹ́ ikú ni tí kì í ṣàrùn bí mo ti ń wọ̀ lórí ìjọ. àyà gbà báyìí mo ní kó gbà báyìí. bàbá bàbá ìjà. sọ̀gbọ́n tí mò ń wí ni. ajá mọ̀ kó kótó kọ̀tán ní ìsìn ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru orò wọ̀lú ọgbọ́mọ tálákà lọ gbogbo olówó ní yọ̀ṣẹ̀ṣẹ̀ orò wá ṣẹ́rí padà wọ̀lú inú yùmúyùmù ó kó gbogbo ọmọ olówó ariwo wa ta ẹ̀yìn gbàtọ̀ ọmọ tálákà kú tí tálákà bẹnu jẹ́ ta ló rẹ̀ lẹ́kún ó ti dé bọ́mọ olówó nù ebe ẹran olùwọ̀ ni mo ní kọ́ lọ rè wá wá ká fóró ó di dandan kọ́ wá wá ntòrò fẹ́ gbà olóró gbà lọ́wọ́ rẹ̀ kì í ṣe pẹ́rìn yẹn olùwọlé iṣẹ́ tó o ṣe mo ní kọ́ lọ rìn ìwé ẹ̀rọ rẹ wá ó sì di dandan kó rò ó gbà lọ́wọ́ rẹ àti kò sọ́nà kankan tá a lè gbàgbé bí ibi tá a bá ti gbàgbé báyìí náà la gbàdà jábọ́ hmm, gbogbo ẹ̀yin bímọ bímọ ayé lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ṣọ́ra ẹ ṣọ́ra yín ẹ yé fi ọmọ àtàkiri síbì kankan mọ́ àgàgà ẹ̀yin tẹ̀ ń fọmọ ṣọmọ ọ̀dọ̀ ní tí wọ́n ń fọmọ dálára rí o bọ́ bá lọ rèé mọ́mọ́ lọ́mọ ní ìsìn tó fi gúnṣẹ́ tó fi gódó yóò wà lè rí fáwọn ọ̀yọ́ lọ́mọ wípé ọmọ wọn ti ṣókú gbogbo ọmọ yín tẹ́ ẹ bá bí ẹ tọ́jú wọn fún alára yín ẹ̀gbọ́n mi lówó ọ̀gá mi lówó ibẹ̀ lọ́mọ mi ọmọ gbé ẹ ṣọ́ra o nínú òfin nínú ọ̀la ńlọmọ pàǹdọ̀rọ̀ ìní tí ń là ìní tí ń lu láyé ẹbí bákan lẹ́yìn náà ṣe dàgbà ó ṣe wá di wípé ẹ̀wà bímọ lẹ̀ ẹ ní lè tọ̀ ẹ mọ̀ fọmọ aṣíbì kankan mọ̀ nítorí wọ́n fọmọ alára nítorí wọ́n fi alára. ènìyàn ti ṣe òmò gbọ́ ìka kan tó nà ló ń wò mẹ́rin tó kù ti yẹ ni. mẹ́rin tó kù ti yẹ ni. mi hmm. àṣé kọ́kọ́rọ́ ọ̀la tí mo fi ìkánjú pa lọ́jọ́ sí lẹ́kùn ìbànújẹ́ ni mo máa padà fi ṣí mo ti torí ìpọ́njú mo fi nǹkan ọmọkùnrin mi ṣògo owó nítorí pé ọkàn mi balẹ̀ wípé mo ti bá bàbò. àṣé ah. nǹkan kù lẹ́yìn nǹkan. Ah! mo rí pé ọkùnrin rẹ̀ ẹ̀rẹ̀ ọ̀rọ̀ máa yẹ yín bẹ́tà rí ẹ̀kìn excuse me sita. ṣáàrẹ̀ ẹ̀ actually I try best for but I lose. you did what? doctor. mo fi ìpè máa handle shock yẹn. doctor. ẹ bá jíjẹ lè explain mo bọ̀fọ̀ náà ẹ try to manage the situation you dey manage it. ẹ ṣe jẹ́ ẹni please excuse me. doctor tí ń balẹ̀ wọ́n ní. bá mi sọ̀rọ̀ kí ló ṣe ọmọ mi ọmọ mi kọ́. mi ò ní parọ́ tán ìwọ ti ṣaláìsí. ó lérò ah, ọmọ mi dókítà ó ah, wọ́n kú tí my daughter ah, iná hospital wọ ọmọ mi dókítà kí ló ṣe ọmọ mi wọ́n kú tí my daughter dókítà mo dẹ̀rọ̀ Ah. èrè bí èrè mo pàdánù àkọ́bí mi àkọjá ìwé mi ah! àsìkò yìí ni mo ṣe mọ̀ wípé ohun tó ń bẹ nínú ayé ó pọ̀ jáde rẹ̀ kò lóǹkà àrà elédùnmarè la rí tá à ń kọ à àrà tó ń bẹ lọ́wọ́ ọmọ adarí wọn ó burú ju tá a lè sọ wípé ó burú lọ. bàbá iṣẹ́ rí apẹ̀rẹ̀ kan ni mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bó ṣe ń bà mí lẹ́rù ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ ó tójọ́ mẹ́ta kan ìyẹn ni wọ́n á wò ó wípé ah, kí n tọ̀ yín wá àwọn alákan ni mò ń lá lẹ́nu jọ́ mẹ́ta yìí tó ń bà mí lẹ́rù tó ń kọ́ mi lómìnà ẹbí kí n máa rí i pé olódì mi ti ṣaláìsí ah, ni mo wá wò ó pé lọ́nà má má járí kò ṣe dáadáa kí n wá báyìí kí n ṣàlàyé fún yín pé ṣé kí àbí. èmi náà rí àpẹẹrẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi ṣé o rí òrìṣà adákẹ́jà ìní ń dára. O tètè yé mi ni. kì í wá ṣe wípé ń dára lásán ń kìlọ̀ fún ọ ni ìkìlọ̀ tí sì ń kìlọ̀ fún ọ ni wípé ọjọ́ àtikú rẹ̀ ìtì ń súnmọ́. Ah! Ah! wọ́n dì mí yìí ọ̀yàn ẹ̀mí gúngùn láyé ah! bẹ́ẹ̀ ni ọ̀yàn kí lè sùn. ẹ ṣàlàyé gbogbo ilé fún mi. láti lẹ. ìwọ náà ò béèrè lọ́wọ́ mi. a ó yẹ kẹ́ ẹ ṣàlàyé fún mi. ṣùgbọ́n náà àbáyọ ti wà. ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ kí lọ́nà àbáyọ. orí rẹ ti bá ọ ṣe ẹlẹ́dàá rẹ sì tì ọ lẹ́yìn ó bímọ ó sì níyàwó òrìṣà adákẹ́jọ́ wà ní fúnni lówó kọ́mọ gbòdìdì òjìyà lọ́wọ́ ẹni sọ́ọ̀rẹ́ nìkẹ́ni tó bá ti súnmọ́ dáadáa nínú àwọn méjèèjì ńlá fi ṣètùtù rẹ̀mí rẹ̀mí fún ọ. kẹ́ ẹ sọ gbogbo eléyìí fún mi láti lọ. àná ò ẹ mo béèrè mi ò béèrè ó yẹ kẹ́ ẹ ṣàlàyé. ẹni bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́. ó yẹ kẹ́ ẹ ṣàlàyé mo fẹ́ wà tẹ́ mo tẹ́ béèrè tẹ́ ẹ sọ mo fẹ́ wà lọ. ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ di. Ah, níbo ni mo fẹ́ wà káàkiri báyìí ìjókòó wo lè èmi ò mọ bàbá ọjọ́ dìde mi ò lè dìde bàbá o tẹ́ sọ yìí mi ò mọ bí mo fẹ́ gbà. bá ọ̀bà ó dé tán nìyí. ẹ sọ fún ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ tàbí tó ń sọ wípé olóòótọ́ kan ò ní kú sípò kà wípé kí irú ẹni bẹ́ẹ̀ kó dákẹ́ jẹ́ kó pẹ́ẹ́nà sọ́hùn àyọkà ìyàwó mi ń kọ́ aya rere ló ọkọ ó fòótọ́ ọnú bá mi lò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé bí kúrú ni mo fi payá tó bímọ fún mi àṣẹ mi kúkúrú lòun náà yàn látòdì ọ̀run wa tẹ́lẹ̀ ẹ wá wo ọmọ bíbí inú mi ó wù mí lọ́kàn tí mo ti bá lérò bóun ló máa daṣọ àṣírí bò mí lọ́jọ́ tí n bá ṣaláìsí tí mo lọ síbi àbá rèé ṣó wá yẹ kí n tún fi ẹ̀mí tiẹ̀ kí n fi ra ẹ̀mí tèmi. kábíyèsí lẹ́dùnmáre àdètú lọ́rọ̀ ẹ̀ o àdètú lọ́rọ̀ ẹ̀. dáàdì eléyìí tẹ wá ń lélẹ̀ nìyẹn tẹ́ ẹ̀ jáde ó dà pé ẹ fẹ́ rest nìyẹn yes today is weekend mo a rest. ẹ ní ìdí because ẹ̀yin lè máa kọ́kọ́ jáde nínú ilé ẹ̀yin lè máa tún pẹ́ dé stress yẹn ti pọ̀ jù. ah <laughs> kí ló ń sọ yìí kí gbogbo yín tó jí mo ti lọ jog mo ti padà. can you imagine. mo ní kí n kí n freshen up kí n bọ́ sórí bed ni wọ́n tún ká mi mọ́ bedroom mi. ẹ̀yin ní ìdá bọ̀mí ìbá tí máa wá disturb yín nìyẹn. ah no no no no no no it's okay it's okay. Um, tẹ̀dọ́nà ìgbà wo ni olóhùn padà sí school. a máa resume lọ́jọ́ tuesday but mo máa lọ lọ́jọ́ wednesday torí pé mo ní nǹkan tí mo fẹ́ ṣe ní school as a political science student. Mm. uh political scientist. yes sir. Hmm. ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé dùnà kí lórí inú course yìí náà láti hundred level ni mo ti ń disturb ẹ wípé kò change course o sá takú ní political science political science why tí mo rí course <clears throat> this is a course I love to do like that I have passion for. Okay, let me tell you something. My ambition is as a political science student tí mo bá ṣetán mo fẹ́ join politics torí pé mo fẹ́ di president or even vice president. <laughs> president. Dàdí kí ló dé tẹ́ ẹ̀rẹ́ mi báyìí? mo fẹ́ di president because ìwà àbàjẹ́ ti pọ̀jù nínú ìlú yìí àwọn èèyàn ń wùwà àbàjẹ́ ọ̀hún dẹ̀ rí as in I want to change everything. ló fẹ́ ló pè ló ló kàn president of this country. so as a political science student ìyẹn ló ti fún ẹ ní confidence pé the moment you leave school you are just going to become the president of this country. it doesn't work that way my dear. àwọn ìgbésẹ̀ wo ló ń gbé. dadi ẹ má jẹ́ kí anybody gbọ́ pé ìtẹ̀jẹ́ dáàdì mi lẹ́ ń doubt mi okay for example in my school president SUG wa I'm the vice president Good. okay association of political science students I'm the president okay. even in my class èmi ni HOC. honestly honestly um, mo rí i pé o ti ń gbégbé sẹ́yìn lọ́tọ̀ ah because you the SUG vice president ah ah báwo ló ṣe anyway sori he is very good to be ambitious and um, it's good to work towards it. okay too. àdúrà lè máa fi máa ràn ẹ́ lọ́wọ́ ah mm, n tó ṣe tẹpẹlẹ mọ́ this political science nìyẹn mm, mm, ó tọ́ ló sọ ìwà àbàjẹ́ pọ̀ nílùú yìí iwa baje pọ̀ and um, gẹ́gẹ́ bí ọmọ alálùbáríkà ọmọ tá a tọ́ rightly tí o dẹ̀ ti láti ìsìn lọ tó ti ń rí i pé ah o fẹ́ correct gbogbo àwọn nǹkan tí o dà tó ṣe ọlọ́run á ẹ ṣe ọlọ́run á gbé débẹ̀. amen thank you daddy. yeah, <laughs> mi fẹ́ lọ freshen up because. Uh, eh, ọkàn lé ogún torí ọmọ ni. jẹ́ èrè mi tí n bá fa ṣèyí fún mi kalẹ̀ láti fi ẹ̀mí tí ì ra ẹ̀mí mi. rárá ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kò ṣẹlẹ̀ fẹ́ kàn tẹ́lẹ̀ ìgbà wo ni má kú ò kú ṣé bí ikú ta ránṣẹ́ ní èrè tó pa á inú ẹ̀ ló máa pẹ̀lẹ́ ibi tọrọ. ènìyàn burú o mo gbọ́ tó nà ló ń wò ẹni tó kù ti ẹni. mẹ́rin tó kù ti ẹni. dùgbẹ̀dùgbẹ̀ ẹ wá ẹ wá bọ́dẹ́ lẹ́nu wá wá wá ẹlẹ́rìí táǹkà bí ṣe wà tókè tó ń dojú kòkò kó ṣe ń jáde ṣe ló fà á. ẹnu tí o kì í gbé jẹ orí ọ̀gá ń pé ọ̀gá lè ju kòkò kó lo torí ẹ̀ wá ń pè mí èmi àtọ̀gá jọ ń bọ̀ látàárọ̀ ta fi dé bí látàárọ̀ a bára wa sọ̀rọ̀ a o di síra wa nu mọ́tò rí. níta o nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá jẹ́ pé o fẹ́ mọ̀dí tọ́jà fi dákẹ́ tó fi sọ̀rọ̀ tọkàn lọ sókè àwọn ọlọ́gbà ẹ̀ síṣẹ́ bó o dẹ̀ ṣe máa bá wọn sọ̀rọ̀ wàá lọ sókè wàá lọ bí wọn kí ni mọ ẹ kí ni nǹkan náà ìbéèrè mélòó la béèrè. ẹjọ òṣì. ló ń bá mo ṣe o. àti àìnà ọmọ sùkúù wa ti ṣe ó fàn mo jẹun sádì lọ́rùn mi. yẹ́sọ̀ ẹ̀ àtijọ́ mi lé tán. Hi, Daddy. Your princess is back. Daddy. Uh-uh. Daddy. Daddy, rọrùn wo lè ń sùn yìí náà? Dádì. Dádì. Ebi mọ́ sùn get cold. Ah. Eh? Dádì. Lord, please don't do this to me. Lord, please don't do this to me. ọmọ ẹ láti bí ẹnu ọjọ́ mẹ́ta náà rẹ wọ́n mo ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ nítorí ọ̀rọ̀ ọmọ ẹ tí ò rí yẹn ó wà very very important mi ò rò pé time rẹ láti máa bí mi láwọn questions yẹn ó wà very very important kémi àti ẹ ríra lórí ọ̀rọ̀ ọmọ yẹn tó bá ti ṣetán láti rí lórí ọ̀rọ̀ ọmọ yẹn o lè pe nọ́mbà yẹn ibi ayé lọ mẹ́mọ́ ènìyàn burú o mo gbọ́. síbi. kíkàkan tó nà ló ń mẹ́rin tó kù ti yẹ mẹ́rin tó kù ti yẹ ni ìṣúrù kẹ́yìndà ó ń lájà o ẹ̀yin ò fura. ẹ̀yin ò fura. owó ìwọ́rọ̀ àti dọ́lọ́rọ̀ ó ga owó dùn ní ipò dùn fìyàyé lọ mẹ́mọ̀ òwe òkúra. fìyàyé lọ mẹ́mọ̀ ènìyàn burú o kò ìka kan tó nà ló ń wò mẹ́rin tó kù ti yẹ ni. mẹ́rin tó kù ti yẹ ni. How are you? I'm fine. Welcome. Come here pọ̀ àgò jẹ̀wọ́ má ṣì jẹ́ o. ọmọ mi tètè wá rẹ̀. ayélé o inú wa dá máa dì ẹ ò fúnra. ibi ayé ń lọ o mẹ́mọ́ ènìyàn burú o mọ̀ gbọ́n. bí ayé lọ o ènìyàn burú o mo gbọ́ ìka tó nà ló ń wò mẹ́rin tó kù ti ni. mẹ́rin tó kù. Yeah. mo máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi pé mi ò fojú sunkún ọmọ o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. lè gbìgbì lóhùn tó bá ti lọ tán ìwọ wọlé jókòó tà ń bẹ̀rù. nǹkan tí mo dẹ̀ fẹ́ rí yín fún wa very important gan seriously. ó yé mi jù bẹ́ẹ̀ lọ tó bá ti lọ àlàásọ lórí ìjókòó ń ta ṣé o gbọ́. ok. Hello. bá a kò ní í bá a bá fún lágbò funfun ni kínníkí kò ní gbà kódà màálù tó jẹ bàbá ńlá bàbá wọn yí ọkọ rẹ bá a bá falẹ ètùtù ajé yìí lọ́wọ́ kò ní gbà ọmọ rẹ òbí. kí ló rúkọ ẹ. ìbílẹ̀. ní ń béèrè fún ètùtù ajé tó ṣe. ìbílẹ̀. bẹ́ẹ̀ ni sà. àsìkò àti sọ ẹ̀jẹ̀ rẹ títọ̀ ntí ọgbà nù o tí rí pò ní kọ́kọ́ ni mo kidnap. mo dárò mo dárò mo kò mo gbé. látọjọ́ tó ti pa iṣẹ́ tí mo yàn láàyò tí mo ń ṣe ni látọjọ́ tó o ti trust mi mọ̀ pé mo lè ṣòye látọjọ́ tó o ti kà mí kún àwọn tí Ọlọ́run kà yẹ látijọ́ tó ti wò páyé mi ti bàjẹ́ mi ò tó ẹni tí o lè bá gbé mi ò lẹ́nìbọ̀dì kò síwájú kò sí lẹ́yìn ṣáwọn parent mi tó wà nínú oko yẹn ṣáwọn ni mo fẹ́ lọ bá àbáwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé gbogbo wọn ò sí nítòsí ètò tiẹ̀ wà nítòsí ṣó rẹ́dí àti help wọ́n ni mò ń gba tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ wọ mọ́tò gan agídí ni kò sẹ́ni tí mo máa ń bá ìwọ náà ni kò dẹ̀ lóò rí mi mọ́ kò dìde sọ I don't want to see you again go kí ni mo fẹ́ ṣe wọ́n tì mí sínú nǹkan tí mi ò fẹ́ wá mi ò lábùjá lọ́rùn pẹ́ ọba tí mo kó wọn rà ẹ́ bẹ̀rẹ̀ sí ní check gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn normally bá máa wá information wọ́n rí inú fóònù ilé mo lọ rí picture ẹ̀ ń bẹ̀ ah, tàrí mi ò pè é wá síbí láti wá kẹ́ kẹjọ máa dì mọ́ra yín mo pè é wá síbí láti wá fìyà tiẹ̀ jẹ́ ni ọtí kan tí mò ń rí yàtọ̀ sí nǹkan tí mò ń wò n tó fi débì nìyẹn. alaba má bínú sí mi ah, mo kò mọ gbé aṣọ olódùn kò lọ́mọkùnrin èmi náà wò bẹ́ẹ̀ alaba mo fi ẹlẹ́dàá ẹ̀ bẹ́ẹ̀ má bínú sí mi kò ń ṣẹjọ́ èmi náà jọ̀ọ́ torí ọlọ́ọ̀ nígbà yẹn. pẹ̀lẹ́ ọkọ mi gbà. má rojú báwo wá ní báyìí. tí ẹ̀yẹ́ mi rárá ni ọlọ́run kò yé mi kò mi o yé mi o wàhálà tí mo tiẹ̀ ṣe kó tó di wípé mo débẹ̀ yẹn láàárọ̀ yìí ìyẹn gangan ó tiẹ̀ ọkàn bà mí nínú jẹ́ náà tún débẹ̀ tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣe interview wọ́n ṣe fẹ́yàn márùn wọn náà lè ṣe mọ́ èèyàn ti sọ fún mi pé kò sí nǹkan kan mọ́ o pé kò tiẹ̀ lè kò wọ́n tiẹ̀ lè wọ́n tiẹ̀ lè dábàá fún bẹ́ẹ̀ ṣe ní interview lóyún company yẹn lọ́dún yìí ara. ibo la tó fẹ́ o mọ iye táyì tí mo lò ká tó lọ síbí. wo mi ò ní fẹ́ kó ba ọkàn jẹ́ mo mọ̀ pé bó pẹ́ bóyá ọlọ́run á ṣe náà fún ẹ. ọjọ́ wo. láìpẹ́. àìpẹ́. ẹ gbogbo tẹ́mi bá wà ìrètí ń bẹ o ṣó ti gbọ́ jọ máa rò ṣó ti gbọ́ máa rò ṣó ti gbọ́ nlọ ṣé o ti jẹun. jẹun kà ibo mo ti fẹ́ rí ẹ. ó dà jẹ́ kí n ṣe oúnjẹ fún mi. mọ́mí nǹkan. wọ́n wà nílé. Hm? mọ́mí wà nílé wọ́n jẹ̀bọ̀ lé mo ní mo ní gàrí kan lé mo ní ráìsì díẹ̀ náà mo dẹ̀ ní òróró àbáwọn kan máa ń máa wọlé. n ò lè ṣe nǹkan kan. àwọn understand o mo understand ọmọ tó ṣẹlẹ̀ ń bí ọmọ ọmọ pariwo lé mi lórí ni o. ọ̀dọ̀ máa wá rí ẹ̀rọ̀lẹ̀ ṣùgbọ́n má rojú o akókó dá. alaba mo ní mi ò lè fẹ́ mọ́ kó fi mí lọ́rùn sílẹ̀ ó lọ bí orí tán ṣọ́ngi láti jọjọ́ yìí o ò wẹ̀yìn o tún wá dé ń sìn o ò níṣẹ́ lápá o ò kówó wá o wá lọ fẹ́ fẹ́ mi ó dà o mi ò lè fẹ́ mọ́ o èmi ti lọ́kọ tèmi adẹ̀ ti dọ́jọ́ sọ́nà. ṣàlẹ̀ kí ni ìtumọ̀ gbélé tó ń sọ yìí ìgbà tí mo ní lọ́wọ́ mò ń ṣe fún ẹ ṣé torí kò wá sówó lọ́wọ́ mi mọ́ ń sìn ni wàhálà ṣe wá dé báyìí ṣébí torí tiẹ̀ náà ni mo ṣe ń dààmú káàkiri pé bí mo lè rí iṣẹ́ mi tí màá tiẹ̀ máa ṣe láti fi ṣètò ẹ̀ ládẹ̀ tí lè fi jẹ́ kó mọ̀ ẹ́ kó tún ti dá a padà. láéláé kò ṣe tèmi ló ṣe wówó lọ o torí tèmi kọ́ wo kò jẹ́ wàá máa lọ o kò mọ̀ pé àwọn òbí mi wọn fẹ́ kan gbá tiẹ̀ tẹ́lẹ̀ tán bá ka ẹ̀ mú bí ègbé àgbé ẹ̀. ṣàléwájọ́ ṣó ń sọ fún mi ń sìn pé nítorí pé mi ò lówó lọ́wọ́ òun ló ṣe ń plan láti fẹ́ lómi àbí torí ẹ ló ṣe ń gbìyànjú àti fẹ́ lómi torí mi ò lówó lọ́wọ́ ń sìn kí kúrò ń bè kí máa lọ. tí o bá ní kúrò fẹ́mi èmi á kúrò fún ẹ. ṣáléwá má lọ nà ó ṣáléwá ṣáléwá. mo ti dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi torí pé lílà padà wá. báwo lọmọ iṣu jẹ́ <laughs> oyún tí mo ní nígbà yẹn tí mo fi bímọ ọmọ náà rèé oyún ẹ ọmọ ẹ rèé yes is your daughter. yes that's my your father. yes. torí bí mo pé kò ń ṣọmọ òun ló ṣe fẹ́ fọmọ mi ṣògùn owó ó mọ̀ pé nǹkan lòun bí i ṣàlùwà ẹ̀yà làbá àbájọ bá bínú sí mi. ọmọ mi ni mo jí bí the other one is not your father lórí burúkú èèyàn rẹ̀ àbájọ má bínú torí ọlọ́ọ̀ kò ṣẹjú náà kò ṣẹjọ́ mi. Oh my days. So, ẹni tán kọ́ ló lè tó jà tí ẹ wà nù ẹ tẹ́lẹ̀. ká ní mo pa ọmọ ìdánù mo pa ọmọ mi ìdánù náà ni. No. Please go. Please forgive me. Nígbà ni mo bá dúpẹ́ ooo. lólè tó já? ó ti wà nú ẹ̀ tẹ́lẹ̀. alaba. tí mi ò bá kidnap àwọn ọmọ. a ti fẹ́ máa lọ. iṣẹ́ mi tí mo lè ṣe ayọ̀jú. mo ń pa àwọn ènìyàn nígbè. mo ní bóyá kó máa bá mi lọ for now. mo bà àwọn èèyàn láyé jẹ́. a máa padà wá láti wá sort it out bẹ́ẹ̀ ṣe máa ríra yín. wọ́n fi agbára wọ́n fi wá owó tí wọn ò ní. i'm so sorry. nítorí pé mi ò níṣẹ́ lọ́wọ́ ṣé nǹkan tó tọ̀nà ni mò ń ṣe ṣáá.